إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك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 فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالعزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أكبر الله الله باتي يا لك السيوفة كل كبيرة دا إذا كنت تبنيات كوي ما باتي يا بابي ọlọ́mọdé á ti sọ ọlọ́mọdé á ti bí ọgbà yìí bára dàpọ̀ wa ìyá wa ti tọ́ba ti sùn bẹ́ẹ̀ náà kọ́ balẹ̀ ti fún wa ìtọ́wá kù díẹ̀ káàtó ọlọ́kọ́ sọ̀rọ̀ púpọ̀ fún wa lórí ẹ̀ kótó wa yá kí ànágbọ̀ ẹ̀mí sọ̀rọ̀ náà àlè sọ́nà àtọ̀rọ̀ ìjà àti ìjẹ̀fún ànágbọ̀ wa náà kí ọlọ́wọ́ kí ọ kí ọ àti àwọn aráalé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ gbogbo ìlú tó wá dọ̀rọ̀ mọ́ Islam tó ti jẹ́ fún ìdí ìfọ̀nà jáde wọn nínú wọn. gẹ́gẹ́ bí tí à ń bá lọ ta sì ti ń súnmọ́ ọwọ́ ọ̀pánu rẹ̀ ó náà ní gbọ́dọ̀ ọlọ́ọ̀bà nìkan lásìkò nìṣọ́ọ̀tù pàṣà wípé máa ti yẹ ohun yìí ọlọ́ọ̀bà nìkan lá ni ọba àti yóò aláṣẹ tí ọmọ ti tóbi ju ẹ̀sán. a ti sọ̀rọ̀ títí títí tá a sọ lórí ọ̀rọ̀ agbárin ìkọkànlélógún ogún tá a pè ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ àwọn àpèjúwe ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó fi ń náà wáyé pé ọjọ́ àjíǹde ń bẹ ní àwọn ìṣẹ́ nígbàgbọ́ sí láti tipẹ́tipẹ́ àti ní àsìkò sí i lẹ́gbàá náà làwọn mẹ́nu lé àwọn ìmọ̀ràn lórí àwọn contemporary issues àwọn tí ń ṣẹlẹ̀ lásìkò sọ́dọ̀ pé ẹ̀sọ́wá nígbà gbọ́njọ́ pé ọjọ́ ẹ̀sán ń bọ̀ kọ́yà gbìyànjú lórí àtúnṣe àtúnṣe lórí ẹ̀ kọ́mọ̀wù ẹ̀ tí ń sọ̀rọ̀ owó tí ń sọ àti ẹ̀rí tí ń mú wá sọ́bálà àtẹ̀yìn àbí ọ̀bálà ìtẹ̀yìn tó gbójú àbí ògbójúmu kódà tọ́wá ti yí pé ń tá a sọ ìrújú ń bẹ́ẹ̀ bẹ̀ fún ẹnìkan ó gbìyànjú lórí wípé èwo ló fi ẹ̀kọ́ ọ̀rọ̀ kan lẹ̀ èwo ló kó ọ̀rọ̀ kan èwo ló jẹ́ tó ń bá ṣe kò ní dẹ́ṣẹ̀ rárá sọ̀rọ̀ torí pé máa alábọ̀rọ̀ sún ilẹ̀ ìbàlágùn mùbí kò sí nǹkan tó jẹ́ ojúṣe fún òjíṣẹ́ ọlọ́run àbí òjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́run àbí àti òjíṣẹ́ ọlọ́run yìí pé kọ́ sọ̀rọ̀ yìí ọlọ́wọ́ bá nìkan ní fi yán ṣe kò gẹ́ kọ́lọ́mù pé àsìkò gẹ́ dáadáa wọ́n máa ṣe ní ìbálẹ́jọ́ ogún fún àwa àti fún àwọn ìyá táà ń sọ ẹ̀yìn tẹ̀ ń gbọ́ láti ìwé lọ́wọ́ láàánú lánàá la ní ìlú àkàn ilé ìkéde tá a kò ní mímọ mú àwọn èèyàn sí pàtàkì jọ àwọn ọmọ ilé tó ká máa lò wọ́n sí ń tọ́yọ ká sanwó fún ká máa sanwó fún ká kábẹ̀rù ọlọ́run lórí eléyìí tó tó di ọjọ́ sì tó yíwọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹjọ tá sọ̀rọ̀ lé lórí tọ́jú ẹlẹ́ẹ̀kejì lánàá òun náà ní wípé ẹlòmíín máa ń ṣe àbòsí sí obìnrin pọ̀ rẹpẹtẹ lọ́kọ́lẹ̀ ní àtijọ́ ń bẹ̀wò káṣí àtúnṣe náà lórí eléyìí káwọn ọ̀rẹ́ mọ̀ jẹmọ́ bẹ́ẹ̀ náà sì ni obìnrin náà kó náà ṣe rẹ̀ tọ́jú ìyàwó kó náà mọ̀ fi ẹ̀kọ́ ọkọ rẹ̀ kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn ní tí kò tẹ̀léra wọn òun náà ni àbòsí nínú ọjà tó jẹ́ pé ó ti mú wá dodo lọ́dọ̀ wá ń bì tọ́nà kọ́ sànú wa so n tá àfẹ́ fún wọn fi ṣe wá ìrẹ́jẹ tá àfẹ́ fún wọn fi ṣe wá bí ọjà àwọn sì máa ṣe sí ẹlòmíì ẹlòmíì kò irọ́ ni yọ́ọ́ máa búra ẹ̀kẹ́ lórí tí ń tà àbí tí ń tí wà láyé tó rà rè ó sì mọ̀ pé òun wí kẹ́ni kẹ́ tó wà wájú wọn lè gbà ń gbọ́ ìrọ́sì ní pa ilé ìlú ṣe lè rí. amẹ́nubá ń gba owó àbẹ̀tẹ́lẹ̀ bí ẹjọ́ dídá àti àbòsí adájọ́ máa àìsàn pé àpàdé wa ń kọ́ ọlọ́ lórí dáadáa ó máa gbìyànjú lórí ẹ̀sùn kọ́lọ́kọ́ wọn fún gbogbo wa lọ́wọ́. èyí tá a dúró sí náà ni gásùlà àwọn ọdún wọn nínú tàlàkà nínú ẹja ní ilẹ̀ ilẹ̀ bá kọ́ wà nínú pọ̀ ìyẹ̀dú lórí pé kọ́ ọgbà tó ṣe déédéé ẹ̀tọ́ rẹ̀ àti kó o tún díẹ̀ nínú ẹ̀tọ́ rẹ̀ ọ̀sọ̀bọ̀ ju ọjọ́ pé ọwọ́ àgbà ẹ̀tọ́ ẹlẹ́kọ̀ọ́kọ̀ wọn ti ẹ̀ lọ. Torí àdìsá ní ọ̀sán ọ̀la àdìsá àtọ̀rọ̀ pé ẹ̀ńtọ́ wá ti rí pé ń ṣì ẹyọ kan péré ló fi gùn lára yọ ńlẹ̀ yóò di ẹrù àbọ̀ ọ̀rùn fún ìjọba ìdàgbàsí àwọn. Ìdájọ́ wa tẹ̀síwájú lónìí. Ọ̀nà ní sáà pè ní àgbónúmú fílímù àwárí. síse àbòsí níbi ogún ogún tá ń jẹ tá àwọn èèyàn kan bẹ tí wọn ọlọ́run rárá sọ pé ni wọ́n ti mẹ́ àlẹ́ àwọn náà wà nínú mímọ jẹ dúkìá ẹnì kejì lọ́nà tí ó gbàdá ó fi lè jẹ́ pé fi ilẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́ orúkọ tó ń ẹlòmí ọmọ ọmọ ìjókòó lé wọn lórí kí ọmọ jẹ dúkìá bàbá wọn lọ kó sí òkú àti ìyá wọn. nǹkan báyìí kọjá kátìkì tó bá kó mbẹ iná lọ́tọ̀ kó tó bọ́ wórí ọlọ́dàpọ̀ wọ́n jọ bọ́ wórí fún wa o torí ńgbà èèyàn bá ti ń pọ̀ ká bú. ọgbọ́ owó rínú kò sátùsẹ̀ nǹkan tó di àsìkò tí ọ̀bọ̀ kásìkò ti àtúnṣe kódà tó wáyé pé bàbá rẹ lójogún àbí ìyá lójogún jẹ lágbálẹ̀ orílẹ̀ ẹ̀gbà náà ẹ̀ tuntun palẹ̀ ni pé agbọ́pẹ́ni báyìí nígbà tó kú àwọn owó ló fi

ní ń parọ́ nulé ní ń parọ́ bí òṣèlú ní ń parọ́ kọ́ọ̀tù tó bá di bí ìtàn náà òkúrọ́ búkú náà ní kódà ìlú ilé mọ́ búra tó bọ́rọ̀ tó rí èlò jẹ́ bọ́rọ̀ jù èyí ó tún jòkójó ẹni bí ọ̀sán ọ̀la àlè ọ̀sán làbúrò àdúrà أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي النبي صلى الله عليه وسلم wọ́n yẹ ọlọ́run èmi máa ń bẹ ọ kí mọ́ sọ̀rọ̀ kí mọ́ wọ̀ bẹ lọ kí èsì máa ti yàn lọ́nà ọjọ́ tó ṣe pàtàkì ẹlòmíì ti ń sọ tó fi sí yàn yóò tún sí yàn lọ́nà. àbòsí yìí níbi ogún jíjẹ ká ṣọ́ra fún torí ìta àwọn bá wájú ọlọ́ọ̀ ọba ń déédé ni tí ó yẹn gbogbo ọ̀rọ̀ tó kù bá ti lè ní ọmọkùnrin tó bí tó fi tọ́ ẹ̀kọ́ gàgà ló bí ọmọkùnrin yẹn kò sí nǹkan kan fún ẹ̀gbọ́n àbúrò ẹ̀gbọ́n òkú àbúrò òkú ẹ̀jẹ̀ mi bọ̀ pọ̀ mọ́ rẹ̀ ẹ̀jẹ̀ mi bọ̀ mọ́ ìyá rẹ̀ kò ní nǹkan tó kù bá ti lè sọ sí fẹ́ẹ́jú nu wọn tó fi ilé ayé ọkùnrin kan bẹ́ẹ̀ ọba àmọ́ mú lọ́wọ́ kódà bí bá ń bẹ́ ń kù tí o ti jáde tó bá fi lè jáde báyìí ó ti sàn tọ́wọ́ á ti hẹ́ẹ̀hẹ́ẹ̀hẹ́ lọ́ba fún lọ́ba wà bẹ̀rẹ̀ lọ́ba yìí sí à ìgbà ọmọkùnrin rẹ̀ ọmọkùnrin ló bí yìí ẹ̀gbọ́n òkú àbúrò òkú òní kẹ̀kẹ́ tó yẹ mọ́ ọmọ yẹn ti kọjú wọn. àwọn àrí ẹlòmíì yóò tẹ̀lé àti òkú tó jùlọ yóò kú yóò dúró yí pé àbúrò ló gbọ́dọ̀ dúkìá rẹ̀ àbòsí ìfẹ́ tó àwọn ọmọ sọ́fà lọ́ba àlejò láti pé wàlíyá sàlẹ̀dínà lẹ́wùtọ́rọ̀kú lẹ́wùtọ́rọ̀kú mínísálífì ń dòrí yàtà bẹ̀rẹ̀ fàdíkà fúra فليتقوا الله وليقولوا قولا سديدا ọlọ́run ní kálukú wọn fọ̀rọ̀ owó rẹ̀ wò alẹ́bí náà láwùjọ tara kú omi ní kálíbì ìdòrí àtàndé àbá àwọn èèyàn tó lè gbé táwọn náà bá fi ọmọ ẹlẹ̀ láyé ó fi yẹn àwọn ọmọ yẹn lẹ́sílẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀tí ò lé lẹ́ẹ̀tí ò lókun lẹ́ẹ̀tí ò lágbára lẹ́ẹ̀tí ò lè darí àlámọ̀rí ara ẹ̀ ebe màkú náà ní irú ẹlẹ́tàdí fàdíyàṣà bóyá abẹ̀rù ọlọ́run ẹ̀bá àti tó fẹ́ bá fọmọ́lẹ̀ wọ́n mọ̀ bẹ̀rù gbogbo ní ọlọ́run gbogbo sórí ẹni tàbí ẹ̀dẹ̀ ní kú fàdíyàṣà tí wọ́n yà ọlọ́run ń tẹ̀lé ìdá ọ̀rọ̀ déédéé ọ̀rọ̀ tó jẹ́ òdodo ọ̀rọ̀ tó ṣe kò ń إلا الذين يأكلون أموال اليتامى ظلما àwọn tí a ń jẹ dúkìá ọmọ òrukàn ní kí àbòsí ìdámá yá kúrúnà bí ìbòsó ní ìdínà ọ àtìlẹyìn ń jẹ sínú fún ara wọn pẹ̀lú ọdún nínú ìsọ̀rọ̀ wọn. kọ̀ọ̀rọ̀rùn kéèyàn orí náà ó sì máa bu jẹ báyìí ó sì máa bu jẹ báyìí àwọn oníṣẹ́ nǹkan kọjú láàárín. ṣùgbọ́n náà ọba àlejò ọlá sọ fún wa yìí pé

ìfàjọ́ máa pè é ẹ̀lú ló ní ẹtí fọ́ọ̀tọ̀ tí ní máa ń pè lára àmú abẹ́rẹ́ ìrìnà ọlọ́run sọ yí pé èyí tí ń jẹ tí ń pè ń fa ẹ tí ń dùn mọ́ra ẹ̀mẹ́rin lẹ́nu mọ́ lẹ́nu ìnàmá yá kùlù náà fi ibò tó ní ìdímú náà rọ iná yẹn ń jẹ tí fún ara wọn yẹn wọ́tọ̀ yẹn tó láwọn náà fẹ́ ìyọrọ. n ti jẹ náà fún iná inú náà ní ìyẹn pé tí ń jẹun yóò di okùnfà anáfún tí ó wọ náà náà láti fi àwọn ẹlòmí ti gbalẹ̀ ọmọ òrukàn àbílẹ̀ ọlẹ̀ àbọ̀jẹ̀gún ẹ̀ ọ̀rọ̀ Yorùbá gbà mí ti bá ti ẹ̀rú rorò tí gbogbo wọn náà ni wọ́n ti ra ẹ̀ parọ́ bí inú ọjà ẹ̀ parọ́ lọ sí ìlú ẹ̀ parọ́ fún dókítà ẹlòmí ìgbẹ́ dókítà tó fẹ́ẹ́ lè wòsàn fún ní o yóò tún gbé ojú kalẹ̀ fún kí ni ó ti ṣiṣẹ́ àdídí òbí ní pọ́ọ̀bù yóò tún gbé rọ́bà lẹ́nu pé báyìí tó pé kò ṣe kò ṣe ńlá kò ṣe ń bá ọ̀nà nǹkan nǹkan kọ́mọ́ bá kò gbogbo lórí owó. ìmọ̀ burúkú àdè dúdú àpàrọ̀ àdẹnusẹ́ àpàrọ̀ àdè bí ó ṣèlú kódà bí ọba mọ́ra ọ̀fà ó lè léyò lè ṣí eléyò òṣèlú ṣe wọ́n lè wọ́n lè mọ́mọ́ lé àbí wọ́n pàṣẹ dẹ́gbẹ̀ẹ́ pé ilé mọ́mọ́ ẹ̀ mọ́ pèsè yọ bọ́rọ̀ jù dáṣọ ájú aláàjọ mọ̀ béèrè ilé gbogbo onílé àwọn nǹkan kankan ó ẹni yóò ti gbé omi fún wọn pé ah, alágùnmọ́ ti ṣètò alágùnmọ́ kò sí problem láti bá alágùnmọ́ ìyọ́bàdé ètò omi ọ̀gbẹ́sùn kankan ó fọ́ọ̀nù rẹ̀ odò bàbá kan wọ́n ní máa ń pọ̀ nǹkan tó ti ṣe lójú báyìí agbèrò ní ọ̀kálá ẹja bala bú ẹlẹ́ máa lọ́dọ̀ rẹ o máa bó nǹkan lójú jẹ ni lọ́rọ̀ sáré wa nígbà tó bá sọ tó ní káyọ̀ yọ̀ ọkọ̀ kabalẹ̀ pé wọ́n gbà ní lọ́dọ̀ mi èmi náà mo sì máa fọ́ọ̀lù fún ẹ̀mí tó o ti

ilẹ̀ ayé náà lòdì tó wáyé àwọn sì ti ṣe báyìí wọ́n sì fi ó mọ ní wọ́n sì fi trust ara wọn ìbáwọn ilé ìparọ́ rárá o síbi bí kò sí o èyí òsì ọ́nà òbí o ọmọ sàgbé ògbójú kalẹ̀ òbí òsì o ẹ kì í ṣe pé wọ́n wà tó rampa tó ẹ fi ibi lọ́run náà gẹ́gẹ́ wọ́n kọ̀ọ̀kan balẹ̀ bẹ́ẹ̀ kankan mọ́ àdìsá ìlú mi gan bá sọ pé tẹ́lùmí ọ̀lọ́ ìrọ́lù ń pa ọ̀ tó jẹ́ ọfẹ́ tó wù mí nídìí ni kẹ́lẹ̀ mi ká ah, ló fi sọ pé ìrọ́lù pa òtọ́ ló sì sọ fún yìí mo sì bà Thank you, my eh, body náà kọ́ sáàdù wọn lọ lọ́yẹ́ ká ọ̀rọ̀ ìkéèkì ara wa ní ọ̀rọ̀ ìkéèkì gidi ẹ mọ́ compromise pẹ̀lú rọ́párá rárá pẹ̀lú ọmọ pẹ̀lú ìyàwó nínú kódà fọmọ ọ̀sẹ̀ kó sòótọ́ kẹwàá tó fún pé torí òótọ́ tó wá sọ ni mo fi mo fi ní ìfi nà mọ́ àbí mo fi ní ìyá rẹ kò sí báyìí gbọ́dọ̀ bọ́ bá parọ́ bá parọ́ ní ìbágbélé yìí lọ ẹ̀tọ́ bá parọ́ fún yàn ó lè sọ̀rọ̀ kó ló lè pààyàn irú ìṣẹ̀fẹ̀ yìí kí wọ́n lọ fẹ́ gbàgbọ́ láti báyé bí rọ́ ní ń pa ọkọ̀ kí lọ wá fẹ́ gbàgbọ́ tó kò sínú ọkàn rẹ̀ ló fi mọ́ tọ́wà lẹ́yìn ọ̀rọ̀ kọ́ sàánúwà ọ̀ àwọn tí ń jẹ́ dúkìá ọmọ òrùka ń jẹ́ àbòsí kí á ń di ogún ọlọ́ọ̀ni ní ọlọ́ọ̀ni wọ́n wọ̀ ní ọlọ́ọ̀ni wọ́n ó ti ní bí sẹ̀rí àti mú bá àti kúngó bẹ́ẹ̀ náà ní ká ti tẹ̀lé e káàbá ti lè tẹ̀lé àkàwò sílẹ̀ rẹ̀ alákàtí tí wọ́n máa ń gbèrú láti pé káwọn èèyàn understand pàtàkì jùlọ àwọn tá a ní afárá ti fi bí ìmọ̀ ọjọ́ pé ìmọ̀ ó jura wọn lọ àwọn afá rẹpẹtẹ pọ̀ tí màá ti wọ̀ tó ti wọn rárá ká tó sábà ní lára wọn àwọn mí bẹ tí wọn ti wọ̀ tó ti alẹ́ káwọn náà sábà ní lára wa tó dẹ̀ tí wọ́n rẹ̀ òṣó tó yàn jẹ́ yóò tún sáfàdé di nǹkan mí lọ́dọ̀ tiẹ̀ náà wọ́pẹ́ lè máa ń yẹ bẹ̀ yìí ẹ̀hẹ́ ìrìn ilẹ̀ yìí ni màá rí bàtà àwọn fìtọ́ṣẹ́ àwọn fìtọ́ṣẹ́ àwọn àgbàbàtà àǹkà àṣìyà tọ́ba lọ tọ́ba ló mímọ̀ ní ọmọ ọ̀gá ọmọ ọ̀gá ọmọ ọ̀gá ọmọ ọ̀gá tòótọ́ ọmọ àwọn àwọn tó kù jẹ́ tó mọ̀ jọ ó tọ̀ wọ́n ọmọ tó tọ̀ ṣùgbọ́n bí ẹ̀tọ́ mọ̀ ọmọ ìjọ lọ mẹ́ lẹ́yìn tí jọra ẹ̀yẹ lójú bí ẹ̀ bá ti nímọ̀ sí tó jẹ lòsì ẹni ìrọra ẹ nílẹ̀ ẹni ó fi pọ̀ sí tó wáyé pé ìmọ̀ jìbì lónìí ìmọ̀ ìpayọ̀ ọlọ́run lọ́ba jẹ́ ẹni gbá sọ́ọ̀kì àwọn ah, agbófinfo agbófinfo tí máa ń pariwo ẹgbẹ́ gbà ibi ẹ̀tọ́ dàbá wà nígbà tó bá yí kòní kòní lùlù lásẹ̀yọ́ tí ọba sọ́dà kẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́ wọ́n wà mọ̀ pọ̀ àwọn tí ẹni ní tó gbọ́n nǹkan tó ti inú ẹ̀ lálẹ́ owó kódà tí wọn bá sọ̀rọ̀ oye tó ń fa àfààní lọ. ó gbọ́ ọ̀rọ̀ ẹ̀sùn bá délẹ̀ sùkánù àtẹ́jì yìí àtẹ́gbà wọ́n wá fọ kí ó fọ tàǹtà wá ń òkè dáadé àwọn tó mọ̀ ká mọ̀ ní gbogbo ní ìwà lọ́wọ́ ẹ̀. a gbọ́dọ̀ jẹ́ dúkìá ara ẹni níjà àbòsí ọlọ́run tó ń sọ iye ayàtà àkàyẹ wà lóṣù ẹ̀sì lè dá wà lóṣù ẹ̀sì lè àyà kẹwàá. ọlọ́run bá àlejò ọlá ó tó sọ fún ọlọ́kànnà sọ́ọ́tù nìta àyà twenty ìgbé ayúhànlẹ́bí na àmàlù gbogbo ẹ̀yin olùwàgbọ́ òdodo. la ta'kulu amwalakum bainakum bil batil dúkìá ara yín ẹ gbọ́dọ̀ jẹ́ níjà àbòsí láàrin ara yín illa an takuna tijaratan an taradin minkum àfikọ́jẹ́ ti òwò ṣíṣe tẹ́ẹ̀sì yọnu sí láàrin ara yín wala taqtulu anfusakum ẹ gbọ́dọ̀ kópa ọ̀run bára yín iná láha káàdà bìkún rọ̀hìmá ẹ gbọ́dọ̀ fara yín aláàánú lọ́lọ́wọ́ bá adéṣọ́lá lọ́jẹ́ fún yín wà máa ń yẹ fún alídáàlìkà rọ̀dùwà náà wà gbọ́dọ̀ máa ń fàtọ́ fanúsùlé iná rọ̀ wà káàdà dáàlìkà ẹ yóò tó bá ti ń káwí jẹ dúkìá lọ́nà àbùsùn tí ń pa ẹ̀mí lọ́nà àbùsùn tí ò lè gbogbo májẹ̀mú tá a gbé kalẹ̀ fún títà rírà ọ̀dùwà náà ti fi ń kọjá àlà tó lè máa ti fi ń ṣe àbòsí fọ́sọ́fà ló sì lè yìí náà rọ áàdì ojú náà nínú náà iná já nàmà wàká náà dá àlíkà àlàlà ìyẹ́ ti rọ ntáwí ọ̀rọ̀ nǹkan náà bá àlejò ọ̀la. ìtẹ́jú tẹ́jú kábàá ìrọ̀mọ́ tòdà àwọn náà á níhù tẹ́jú wọ̀nyí tẹ́ bá jìnà sí gbogbo àwọn ẹ̀kẹ́ ńláńlá táa ní kẹ́ mọ́dà lóka fẹ́rẹ́ àǹkùn sẹ yí àṣekùn àwọn àtúnṣe yí wẹ́wẹ́ẹ̀fẹ́ àwọn ọlọ́gbọ́n á parí ọtọmátíkálì fún yí wà ní dékèlè kún mọ̀dékálà ń kẹ́rì máa àwọn tí ọjà alápọ̀nlé òun náà ní inú àjẹ́nà lọ́lọ́kọ́sàbí kúrò fún ẹlẹ́ẹ̀kẹ́ ńlá nígbà wọn ti ṣẹlẹ̀ nígbà tàbí aṣọra fún oní àjẹrìbá owó èlé kódà tèèmà àti owó tẹ́tẹ́ táàpé mú kọ́ mọ́ra àbí méjì ọ̀ kódà tèèmà àwọn tó ṣe wípé ibi mùsàlùmọ́ kàpọ̀ àdìmọ́ ti ṣe ní ìbíjẹ́ lórí fún wa. nígbà bá ní ọwọ́ àgbà fọ́ọ̀mù two five inú ìjẹ́ ẹ̀dùn pé ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ participate two five tí wọ́n tí wọ́n gbé fọ́ọ̀mù tí wọ́n fi fọ́ọ̀mù lẹ̀ two thousand five hundred tí wọ́n gbà tí wọ́n gbà fún ìyẹn one hundred ẹ̀fọ́ ló méjì ẹ̀fọ́ kú mẹ́ta ti mẹ́ lẹ́dẹ̀lẹ̀ ó dòdò mélòó ó dòdò márùn ọwọ́ adé ló bá yẹ ẹ̀dá mi lóhùn ó di two hundred fifty thousand mo yẹn gbàjọba ní kí náà wá fi àtọ́rẹ́ ìjàgá àtọ́sọ oúnjẹ àtọ́fẹ́gùn jọba ju one hundred thousand kó àpò olú agbárí. nígbà tí wọ́n ní àlẹ́ ìdìbò àti abákàtà ẹni mú tó bá ìgbà fọ́ọ̀mù tí kò yẹ bọ́ọ̀lù ti làkà ìfún mọ̀tàmọ́tà òrìlé. àwọn onílé iṣẹ́ rẹ́díò gan tí wọ́n ṣe mùsùlùmí àwọn gan ń dọ́gbọ́n sí oúnjẹ rẹ́díò oúnjẹ tẹlifíṣàn àwọn náà tí wọ́n ṣe mùsùlùmí owó tó ṣe àwọn wà ní ìṣẹ̀lẹ̀ àkáyì wọ́n ní one thousand lẹ́sìn wọlé oyè ènìyàn jẹ́ wà game of chance wọn náà wà lọ́yìn pé ọmọ tí ọmọ lè mú ìlú kúrò àyè ìgbọ́ one thousand lásán ní ìṣẹ̀lẹ̀ òye pé ní one thousand. ká sọ̀rọ̀ afún bẹ́ẹ̀ náà ni ó gbé oríṣiríṣi ẹgbẹ́ tí ó dá kalẹ̀ yẹn sọ lórí sírísírísírísírísírísí gbọ́mlé látà mo ti ẹ̀pẹ̀ gbọ́mlé látà wọ́n bá àwọn náà mọ̀ ìgbé táwọn ti ọ̀dà ẹ̀ tó ti lọ́bẹ̀ náà mọ̀ pé tó wọn ti ọ̀dà lọ́nà ọ̀sọ̀ ẹ̀jẹ̀ dábì wọn sàánù mọ̀ ti gbọ́wọ́ gbọ́mlé látà ní àgbọ̀dọ̀ yìí látà lẹ́kọ̀ọ́ gbọ́mlé ti ọ̀dẹ́ padà ọmọ rẹ̀ ọ̀sọ̀rọ̀ àdáàbò ọkàn ti ẹ̀rù jẹ́ ọmọ yẹn bó ń ti kankan ńlá àwọn abatẹnijẹ́ lòun ti lọ gbowó lọ́wọ́ wọn. nígbà tó oníṣòro owó tó tún á lọ kà fún oníṣòro owó àìsàn short of funds owó òsì lọ́wọ́ wọn á lọ gbowó èyí tí wọ́n sì máa sí. táwọn garanti wípé ìtọ́ ìwò tó fi ṣe yọ̀ọ̀yọ̀ nígbà olóńgbò bẹ́ẹ̀ owó tí ò ní lè nu gan ọ̀tẹ̀ máa bẹ náà ni ká tó wá pé ìtọ́jẹ́ kó tó lè lè nu tọ́lọ̀ ọ̀yọ̀ náà tọ́lọ ní yẹ mú hapù láàrù rìbá wà yórí bí sọ́dà pọ́ọ̀tì ntọ́ba jẹ́ owó èlé àlùbáríkà àti wọ́n mú kó bẹ́ẹ̀ ntọ́ba jẹ́ sàárà tààtà fún yẹn tààtà fi tọrẹ fún àbá ajá adékọ́mọ́sánwó èlé yẹn lọ́wọ́ jẹ́ ó gbèrú sí i. bọ́ ọba yáwó kò sí ìdálẹ́kì àmọ́ kò sí ìdẹ́nu sáré o. ìfẹ́lọ̀ ọba àlejò ọlá tí ó sì yòrò rẹ̀ bọ́ bá pẹ́ láyé ó ti mọ̀. ìwọ́n náà olówó èlé tó jókòó kalẹ̀ náà fẹ́fẹ́ fi lọ́jà pé ń bá ti wá yáwó lọ́wọ́ rẹ̀ owó ńlá sán lọ́ fẹ́ẹ̀lì ọmọ ẹlẹ́kù òtújú ọlọ́ òtújú àtúwọ̀tàn. wọn náà wá ń sọ̀rọ̀ wípé wọn náà ti wàhálà lórí owó rẹ tẹ́lẹ̀ nígbà wá ti wàhálà lórí owó rẹ tẹ́lẹ̀ máa rí kó fún ẹ̀sùlọ́ọ̀tì àwọn èèyàn àwọn tí wọ́n mọ̀ nǹkan ṣe wọ́n á láìmọ̀ ṣe mọ́ ọwá ń súwò ìlélé wọn lórí ẹ̀yẹ lọ sẹ́lẹ̀ táwọn ọmọ ìjọ́sì wa ọlọ́ọ̀bà àlefẹ́lá fẹ́ pé alẹ́bí iná yá tùdú náà zìbá láyà kúmù náà ilá àmà yẹ kúmù lẹ́bí yàtọ̀ àbákùkù ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعدة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار فيها خالدون. قال يا مسلم جريبا ثم الدنيا القيامة o ò ní lè dìde àti kí wọ́n máa dìde ẹni tí wèrè ti kọlù yàtọ̀fà bá tó o ṣe ìtọ́ ọdún nílẹ̀ ìmọ̀sí ẹni tí èsù ìdí ọmọ tẹ̀tẹ̀bẹ́tẹ̀ ní tẹ̀gbẹ́tẹ̀ ju ọ̀nà àwọn Yorùbá nìyẹn o Yorùbá àwọn àgbàlagbà ní ọdún ẹni máa túmọ̀ o tí ọmọ tẹ̀tẹ̀bẹ́tẹ̀ yọ̀bọ́ ti ń tẹ̀gbẹ́ ọ̀nà ní ọmọ tójú ọ̀nà tí ò ní máa ń ṣíṣe nílẹ̀ ìmọ̀sí nítorí pé àjẹ̀nú ti fọ́ bà. àwọn ìlú ayà rẹ̀ lórí wípé àtàlìjẹ̀ ló lè kó sí yẹn la. ànábì ọ̀sán sọ́ra náà àdé kan sọ́ra muslim ó ní na ṣe ìtọ́ ọ̀nà yẹn tẹ́lẹ̀ mi ní adam mẹ́jọ́ra tẹ́ ìṣù àmọ́ ìrìn láàrin yẹn bí ìgbà tí ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ti láàrin yẹn. kí ló dé tọ́lọ̀ fi kan wọ́n lẹ́sàn bẹ́ẹ̀ tí wọ́n wá dàgẹ́ awèrè lálẹ́ kìyàmà dá àdìgàbé ànàhùn kọ́ọ̀lù iná máa ń gbé omi rìbá. ọlọ́ni tọ́fà onáàdìgbé lẹ́nu ara wọn wọ́n sọ pé iná máa ń gbé omi rìbá tálọ́mọ̀tìmẹ̀ tálọ́mọ̀tìmẹ̀ náà àtàjù kò ìbẹ̀ iná máa ń gbé omi ẹ̀hẹ́. wọ́n sọ pé lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ ń darí ntọ́sán ló di ayé ayẹyẹ ife òwò títí bí ìbá ni títí ẹ̀sìn sọ̀kọ̀ ǹjẹ́ ń sọ ni pé rìbá dàbí òwò torí pé ẹnu kò lórí òwò ìtẹ́nu kò sí ní ẹgbẹ́ ìlú ìtẹ́nu kò sí. ìnáma ni bẹ́ẹ̀ rò mí tó lórí rìbá tẹ̀síbí olùmọ̀pọ̀ ló gbòmìyẹ nínú bàlá àlàlọ́wà àtòjídẹ́ ìfi ìgbàwó ìkan tí àgbórí tó gbórí sí tó gbé jù sórí tàbí ọ̀dà tó gbẹ́sẹ̀ lórí tó gbórí sẹ́sẹ̀ wọ́n sọ pé ìnáma bẹ́rù gbé sí ló rìbá owó èlé ọ̀dà ẹ̀gẹ́ bí kíni ọ̀dà ẹ̀gẹ́ bí òwò ṣíṣe jẹun sọ̀nù èdè pé òwò ní ẹgbẹ́ ọ̀dà ẹ̀gẹ́ bí rìbá owó èlé ọ̀dà ìkẹ́lẹ́ kí ni owó ṣíṣe ẹ̀tọ́ àtúgbọ́ síbẹ̀ náà nínú ọ̀tún tí ìmọ̀ ètò tí ìmọ̀ náà èyí náà máa lè bẹ́ẹ̀rù nítorí rìbá ìdí agbàlérò náà ni wípé èrè táàrí àlékún táàrí lórí kọ́rìdù rìbá kọ́rìdù lórí kọ́rìdù lórí pa ayáàdì lówó kọ́dà ẹ̀gẹ́ bí ìrìtẹ́ rí lórí owó ìyẹn ní abẹ́ fi kọ̀m̀pí ara wọn amantijowo amantijariba rísì wà bí owó kò sí rísì kíkà bí rìbá owó ni ọmọ ilé ni automatically lọ́lọ́run fúra sọ fún wa pé wà hàlàláwò zẹ́yà wà hàrámà rìbá ọlọ́ọ̀bá wọ́n jìyàn ibi hẹ́ẹ̀dì lọ́lọ́lọ́ kódà kọ́ jọra wọn bẹ́ẹ̀ ṣe wí wa halallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní Allah al-mustahiqu lil-ibada tó ní ẹ̀tọ́ sí ìjọsìn ahalla al-bay'a ó ṣe títà rírà ní ẹ̀tọ́ inú ẹ̀tọ́ rẹ̀ náà sì ní ibi àtìní ló tọ́kún ìlà àlìlà ọlọ́run ló sì ní ìdájọ́ ló lágbára lórí ìdájọ́ wàhálà rìbá ọwọ́ àti rìbá ní àràmù ọwọ́ àkùnrin tó ń sàlọ̀. dìkírì ni tọba wá látòkè lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn jẹ́ lọ́dọ̀ àwọn sọ́jà ọwọ́ àtúbọ̀ ìyẹ̀wò gbé dìgírí lọ́lé ẹjọ́ nílé jẹ́ òní ọ̀yẹ̀wò ẹ wá ní ilé ẹjọ́ nǹkan àkọ́gbọ́dọ̀ ẹ̀ fíìsì mọ́ pẹ̀lú dìgírí ọ̀sán náà lọ. nínú àwọn akúnlẹ̀ àwọn sójà bá bàjẹ́ wọn bá ń jọ ní wọn bàjẹ́ wá nàìjíríà ìdí iṣẹ́ ìṣàkọ́kọ́ ọjà fún wọn máa jìbò nǹkan kan dẹ́mọ́ pé ìjọ ọkọ̀ láwùjọ ìpọ́njà ọkùnrin kọ̀ọ̀sùn ọkọ̀ yọ̀dà pẹ̀lú dìgírí eré àtàwọ̀dà ilé ayé àgbọ̀lọ̀ máa ti ká mọ́ bàdà ìyàwó. ọlọ́run pàṣẹ ọlọ́ọ̀fẹ́ gbọ́dọ̀ lọ́yàwó ní ọ̀bọ̀ rò dènà sí rìbá kàmẹ́ńdà àwù mọ́ ìdọ̀tún mi rọ́bì fanta fàlàwù mọ́ sálàfọ̀ àmúrù ìlàlá ẹtí wà àti bá wa bá látọ̀dọ̀ ọlọ́run tó bá jáwọ́ ń bẹ̀ nítorí ṣáájú ọlọ́sùn sàmójúkú ẹ̀kú láti ọjà àríyíyà bí Islam wá dé ṣùgbọ́n gba ìsìláàmù ti gbilẹ̀ yìí ọgbọ́dọ̀ lọ wá bó ṣe sẹ́fù ẹ̀ ìtọ́ bá wá bójú tó bó ṣe sẹ́fù ẹ̀ mà máa ti sàárà àtọ́pọ̀ lọ́sàmójúkò rọ. wà mọ́ ní àádá ẹ̀ ń bá padà síbẹ̀ fáwùlà ìgbà sáàbù náà ìyá àkọọ́lì rúurún. àwọn yẹn lè ronú wọ́n mọ̀ bẹ́ẹ̀ ọgbẹ́rẹ́ bẹ́ẹ̀ nínú àwọn tó fi yẹ ká jìnà sí láti òsìn ká fi ìbálẹ̀ o náà ni tẹ́tẹ́ títa ká ti mẹ́nubà lóríṣiríṣi ọ̀nà kí a máa ń gbà kàfúlù kọjá gbogbojúmọ̀ ẹ̀yìn ọ̀dọ́ yìí àwọn ẹ̀dọ́ náà ló sì kún bẹ́ẹ̀ àgbàlagbà tó máa ń tíì ṣe tí ìwà ẹ̀kú ti ẹ̀wá ti ta gan látọ̀dọ̀ tẹ́lẹ̀ kí ló fẹ́ wà lọ díẹ̀ ṣé ẹ tó gbé fúlù kalẹ̀ ṣe rò pé ó ń tẹ náírà ni òun náà tún fẹ́ dolówó lára yìí wọ́n wá yọnu sí tẹ́lómi ọmọ adáronú kínú rẹ̀ ọmọ àbàjẹ́ pé wọ́n jẹ owó ẹ̀ lọ gbọ́n lọ bá fẹ́ fún ajẹ́gbó tiẹ̀ náà lọ tọ́wọ́ fi gba àdúgbò yìí lórí tí tọba mọ̀ tọ́ ní ọjọ́ bẹ tọ́ǹkà tó wá tó lè fàájì àgbọ̀n ó ti ẹ̀kọ́ jáwọ́ kù mẹ́ẹ̀ tọ́ǹkà lórí irun rẹ tọ́ǹkà gbogbo ẹ̀gbà ẹgbẹ́ mọ́ ẹ̀lẹ́kì ìyàwó mi tí ọlọ́run lálágbára a sì yóò gbújọ́ ẹ̀san tó a ló múra kalẹ̀ di ọjọ́ ẹ̀san pé fúùdù tó ń ta iná ló fi kalẹ̀ ló múra kalẹ̀ àti ìbátan gbà ẹlẹ́ẹ̀tọ́dọ̀ kẹ́ẹ̀dógún náà lè dìnnà títẹ àti mú àwọn nǹkan haram àti mímọ̀ lo àwọn àṣẹ tí wá sáà lò nílòkulò àti nẹ́ẹ̀sì social media social media sorry social media ká máa ọ ọmọ àṣàṣì pẹ̀lú omi ní ìpé ọjẹ́ ìyàwó rẹ̀ àbí ọjẹ́ àbúrò rẹ̀ àbí ọjẹ́ fámìlì rẹ̀ ẹ máa sọ̀rọ̀ dúdú dúdú oríṣiríṣi i love you àìṣe gbá ìṣàwò. ẹnìkan fóònù mi lẹ́nu dọ́mẹ́ta yìí ọjọ́ mélòó kan ti nítọ́ sọ ọ̀yẹ́ kọ́ sọ èmi kọ́ ọ̀yẹ́ kí n tó sọ ni mo ṣe lórí fóònù ibi ibi tàkì ó kú ṣe ń tàkì dáa kọ́yẹ́ kí tí ọmọ gbọ́ ọlọ́mọ sánú wa o ẹgbẹ́ ẹwọ́n tiẹ̀ tọ́wọ́ ta tún á ní ọgbẹ̀ láti ọ̀rọ̀ ọgbẹ̀ táwa máa bá ní ọgbọ̀n nínú ọgbà tó ti kọ̀kọ̀ ń fà áàjì nínú ọgbà tó yẹ pé bí ẹ bá ní ń jọ ẹni ọ̀wọ̀ kọ́dà ẹni ọ̀wọ̀ ẹni ìbùkún kí máa jẹ ìdí fi ọgbà ti ṣírí kù kí ló lókù àtàdé olókùn téèyàn ló fi ń gbẹ̀dé mọ́ nínú ọgbà wọn ti ní ti gbájú ẹ̀ dáadáa lọ́wọ́lọ́dún lèyí sábà dáadáa kúkúrú ìdánwò gbadé ẹ̀ bá ti ṣe kèdò ìwé kílódù ẹ̀dẹ̀ olóṣù tó dùn lẹ́yà lọ́kọ́ sàánú wọ́ọ̀. dèlì bàbá ọ̀fẹ́ ẹ̀ ní kí mọ̀mọ́ yẹ̀dọ́ àtàwọn ẹni tí ọmọ wọ̀ sínú wọ́n mọ̀ lùgbà ẹ̀lẹ́ aláwọ̀ tó jẹ́ ní ọ̀wọ̀ oúnjẹ ìgbàgbọ́ ọmọ ṣáàtì pẹ̀lú méjì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ secondary school flowers tí omi kàti pé kọ́sàn kan ti wà láàrin àwọn làkọ́ọ̀lọ́ ah, làkọ́ọ̀lọ́ wọ́n lọ àmọ́ ya fọ́tò ránṣẹ́ lórí bìrìsìrìsìrì ọlọ́mọlàwọ́ gbọ́dọ̀ láti abẹ́rẹ́ nígbà tá a bá rí oúnjẹ ìgbàgbọ́ àti bá ti gbé ẹjẹ́ ọ̀jẹ̀ ìgbàgbọ́ àti láti bẹ̀rẹ̀ fún Thank you ọlọ́ọ̀bá àdìgbẹ́ látọ̀ fún wa pé wà láàkẹ́ sọ́rọ̀mù iná iná òǹkà nípa ìjàtà ní wọ́sà àtẹ̀yìnlá ẹ̀gbọ́dọ̀ túmọ̀ sí náà gbèlè tàbí pẹ́ sí dágbájú ìbàjẹ́ ni ó sì burú ní ojú ọ̀nà tí èèyàn mú pọ̀n tí mo lójú ọ̀nà báyìí ẹ bá ti mo lójú ọ̀nà tí ẹ ti ta ìgbọ́ padà máa ń le ألا كان يدلكم الكذب على الله وفي المعاملات لما فرمنا وبالك يولا يقول أمر آية ورفع كما قلتم فيصل ورداء تاجس مقص عجل تتنفم مقص آية ورفع يقف لومي أقول أنا نبي صوت أريد أن يكون سواجه بتاجي صوت tí ọ̀dá ni àbújúmọ̀ pàdé tí ò tí ò fẹsẹ̀ ilẹ̀ yóò sì sọ náà ni torí àsọ̀nù ìkọlọ̀ rẹ̀ lè ta. àgbo lè pawó owó lè wọlé níbi áfúlà tí ẹ bá ṣe àtúkọ́ máa túmọ̀ rẹ̀ ṣe tí ò túmọ̀ kówó lè wọ àpò rẹ̀ bẹ́ẹ̀ náà ní ibi transaction tàbíkọ́ bẹ̀rù ọlọ́run kọ́ bẹ̀rù àtúbọ̀tán kọ́ bẹ̀rù jọ́mìnà lè fi yá mọ̀ bẹ́ẹ̀ náà ní jàǹbá ẹni tí ń gbá àyàn fẹ́ àtẹ̀sẹ̀ ń gbà ti bẹ̀ kálukú wọn jọ máa sọ́ra wọn jàǹbá ti pọ̀ jàǹbá ojúlò ló fi pé tí wọ́n bá tẹ̀ lọ gbà yẹn sẹ́ tọkàn rẹ̀ da tíwà rẹ̀ da tó ń lo sẹ̀ríà ó nínú àwọn tí bá ń bọ́ ti tẹ́ òótọ́ yẹ pé wọ́n bá ti débẹ̀ lọ́gbọ́ ọmọ sọ pé ah, ọkùnrin yìí tẹ́bi ètò ìbọn ẹ̀sìn pẹ̀lú pẹ̀lú ọ̀sán rẹ̀ rẹ̀ ó jẹ́ pé ìlágbájá náà tó náà nínú wọn ló ti kàn á jẹ láì jẹ́ kó o ti ṣe jàǹbá ó ti máa ronú kó o ti jàǹbá sí ọ ó ti máa tọ́ lọ́rọ̀ tí wọn ló ti máa rí inú ọ̀rọ̀ wọn àbí tètè ṣe ẹ̀wù àti báyé jẹ́ tọ́wá jẹ́ pé àlàáfíà ìnáṣẹ́ àjàmbá ìtọ́jú gómìnà tó ẹ̀ fún ìfọ̀dí jáde fún jàmbá ẹjọ́ bá jẹ́ jàmbá ni wọ́n tẹ̀ wọ́n fún kọ́ra rẹ̀ wọ́n tẹ̀ wọ́n fún ah ilé ẹ̀ ní ẹ̀ka ni. ẹ̀gbọ́n àwọn afárá náà ti sọ ọ̀sọ́ nínú àjẹsọ̀ wọ̀ tàdí àjẹsọ̀ nínú nínú àdí ipe tí tabari ẹ̀yẹ̀ kẹfọ́gbà yìí ti wà ṣé n táàkù fún máa ládìí ọ̀kan sí ni pé òpùrọ̀ ni mi àbá tó déédé ni tabaládìí ọ̀kan fún òpùrọ̀ ni ayẹ́pá máa retí ẹ tí ọ̀sọ̀ fún déédé ni látọ̀ lè gbà nìkẹ́ tabaládìí ọ̀kan fún déédé ni ayẹ́pá máa retí ẹjọ́ lọ fún jàmbá ni àkókò ẹ tí látọ̀ lè dájú ìṣẹ̀lẹ̀ padà. tó bá mi yé tó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ti dún mi èwo ló pọ̀ jù náà àwọn èèyàn sóòótọ́ mi ni àdìjàmbá ẹ dáhùn sóòótọ́ lọ́pọ̀ jù nínú àwùjọ táwa yìí ní àdìjàmbá ajẹ́pẹ́ mọ́ bàánújẹ́ tọ́ bá ti rẹ́ nìkan tó fẹ́ fọ́ ọgbọ́ olùkọ́ tí kọ́kọ́ olùkọ́ bó yóò ń jàmbá ló ń jàmbá tó kọ́ mọ́ nìwọ̀n náà àjẹ́pẹ́ ó ti fẹ́rẹ̀ fẹ́rẹ̀ wọ́n lọ́wọ́ tẹ̀ wà kúrú ara rẹ̀ wà sí ìwọ̀n kan bọ̀ bá akúfù ara rẹ̀ tó ń fún ara rẹ̀ náà ní ọ̀fẹ́ mi sọ fún ọ ah, nígbà balẹ̀ yìí náà ni o. ká máa sọ́ra fún un torí àtúbọ̀tán àtìbáyé jẹ́ ọlọ́pọ̀ sànú. bẹ́ẹ̀ náà ni àlùfọ́sílì wọ̀ jẹ́ ìṣègùdérè àpè káwọn èèyàn máa pa òyìn wọn bá wọn fi ń tè wọn fi ń sóògùn owó wọn fi ń sóògùn agbára tó ìtọ́ ọ̀fẹ́ lọ́n fẹ́ nìkan pa àwọn náà torí kọ́ fẹ́ lágbára àwọn fẹ́ náà gbọ́sẹ̀ torí kẹ́yìn wọn lè là wọ́n wá dájúdájú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ̀ ní wọ́n làkọ́dé kàrọ̀ rọ́mùnà bàní ádámù àwọn náà fún ọmọ níbi ádámù ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló wá fi ìtẹ̀sẹ̀ wọn pa bó ṣe wù wọ́n àárín ìtàwọn lọ́gbẹ́ bó ṣe wù wọ́n àmọ́ ọ̀tá ti kún ta rẹpẹtẹ ní kọlà sára lórí tí ìṣù ìlàdán ẹgbẹ́ ọ̀sẹ́ ni ọ̀mí ẹlẹ́ẹ̀kọ́kàndínlógún òun náà ni àlèmtì náà wà ní ìṣàlájì zaka àìmọ́ ayọ́ zaka àìmọ́ ayọ́ zaka ó gbilẹ̀ ní àwùjọ wa ẹ̀rí wa sọ wípé ta ní ẹ̀rẹ́ tó lówó lọ́dún tá a pé àìmọ́ ayọ́ zaka ó gbilẹ̀ ní àwùjọ wa sheikh muhammad bin abdul ṣe ṣe ṣe ó ní tọ́jẹ́ sílẹ̀ ni pé kéèyàn mọ́jọ kàkà ó mówó rẹ̀ lọ́wọ́ nígbà yẹn kó náà ló ní ìmọ̀ ṣiṣẹ́ ọmọ tó lé ọmọ fẹ́ẹ́ bọ̀ ṣùgbọ́n dọ̀wúrà hájà àwọn èèyàn ọwọ́ àbùkátà sí káwọn èèyàn kan mọ́jọ́wọ́ kan mọ́ jáde fúrí ìlọ́wọ́ wọn láì káyé lè tó lọ́lọ́run gbé kalẹ̀ fún. tí bá mi ní tẹ́ẹ̀sì mọ́tọ́ káyé lè tó lọ́lọ́run bá àdìgbò ọlá ló fi gbé ọ̀rọ̀ kàkálẹ̀. tọ́ba kówó ni ọlọ́run adị ní two point five percent lọ́jọ́ wa wà ṣé aminu aminu wa wò ní pé ọlọ́run ti mọ̀ pé wà yẹn. tí gbogbo olówó bá yọ yóò fún àwọn tálákà tí wọn ní má dààmú àdàmú bẹ́ẹ̀ fún fún tó jẹ tuntun sáà wàá rí àìmọye tálákà ní ìsìn thousands and millions tí ń dààmú àdàmú lórúkọ wọn tó jẹ wọn tó tí wọn yọ sàkáyì yẹn onígbò lọ́rọ̀ ọba àlejò lọ́sùn wa sọ ká máa yọ wọn ọba fọ́ọ̀tì tó sì mọ̀ ètò ọba fọ́ọ̀tì ò lè tó àwọn tálákà tó sì mọ̀ fún gbọ́dọ̀ sí ilé ayé ni pé olówó wà bẹ́ẹ̀ tààràtà ní wà ní ẹ̀wù ti tóbi ọ̀nà ẹ̀wù ilé bàbá. lábẹ́ ẹ̀kọ́ ìjà náà òbí àdéhùn wúrà nǹkan dárò bí kọ́dìrì ha ibi tí bàbá fa lọ. ìtọ́ba yẹ pé ìnira láti sọ́ọ̀dì ẹ̀tọ́ ìwọ̀n bá ta ní kí ìnira wọn fi kú lọ́lọ́wọ́ sì ń pa òòrùn jẹ kankan tó sùn ọlọ́run ti lọ́tọ̀ kọ́ láti jẹ òkú ẹran tí ò tí bàjẹ́ tí ò ní ọ lára ṣùgbọ́n ìwọ̀n bá tọ́ jẹ tí okú ó fi dé tó fi lè rìn débi tó ti ró dẹbi lọ́nà ìsìlẹ̀tọ̀ ẹgbẹ́ kọ́ wá jẹ́ lájẹ fún mi kó tó wá jù lọ́wọ́ tó sì mọ̀ pé oòrùn jẹ́ wájú tọ́ bá ti wá jù lọ́fẹ̀ẹ́ àìmọ́ sí bàbá ń bẹ̀rẹ̀ ó dìlọ́ dìlọ́ wípé tí bàbá bẹ̀ ní nínú àdéhùn oúnjẹ ìwọ̀n tí bá ti bá bẹ̀ ní ìlú. túbọ̀ ọlọ́run ti rí pé two point five percent yẹn ti tó one over one over forty ó ti kú fáwọn tálákà tí ọmọ ìbílẹ̀ yìí ọlọ́run ṣe lọ́rùn ẹ̀ ní ká gbọ́dọ̀ yọ nìyẹn. tọ́ba jẹ́ pé káàdùkú yọ ọ́ pé ẹ̀wọ̀n olórọ̀lù tí àwọn tálákọ̀ wà báyìí. láàárọ̀ aláàárọ̀ yìí nínú ròyìn ni wọ́n sọ wípé ṣé nǹkan ò ti dé báyìí ṣé kòrónà ò tó ní máa ẹ̀kẹ́ ìdí báyìí kòrónà virus torí pé àwọn èèyàn kan lọ sa ìbò mú táwọn èèyàn kan ti lò sọ sí ẹtì jù sí ibi àtìkàn wọ́n dẹ̀ tó lọ sà wọ́n tó lọ ń bọ̀ wọ́n tó sà padà kíkàdúró ṣe ń mọ̀ kí ṣe ń mọ̀ ó dòwìn pé ìlérí ilé kọrẹspọ́ndì bá sọ pé àwọn olóṣèlú wọn dá lẹ́rù owó tí wọ́n fi ẹ̀ka dáadáa nù wọ́n ti kó jẹ àwọn ní ẹ̀fà ajẹ́pàá náà wọ́n ti fi kòrónà bẹ̀rọ̀. ṣé ilé ayé àlejò kọ́dà kéèyàn ọlọ tó yá àtìsà kọ́ lọ́mọ ta nǹkan tó yẹ kó ti tà ní one hundred naira ní fifty naira ní kó tó lọ́mọ ta padà ó ní wọn kò bá wọn tí ó tó lọ. ìyún tí ọba tó lè jẹ́ pé tó bá tún gbé lọ bí tó ní ìdí tí ó ti fọ̀ tí ó ti jẹ́ pé omi gọ́tà ìdí ó tẹ́yìn ọ̀rà lórí gba omi kọ́tà burúkú tó burú táwọn kan ti dàrẹ́ tó sì mú jáde kúrò láwọn èso hàn láì gbé àdúgbò kòrónà yìí yóò dájú kòrónà lọ́nà àwọn báàgì ta ní mọ́ra àwọn báàgì tí yẹn ti ta ojú ojú adé náà fojú ojú ojú tí kó báyìí ti lọ níbi ìdí bí omi eh, ẹ̀tọ́ kọjá lọ́rùn ayé náà nígbà tí a ti kó ọ̀nà owó síbi tó yẹ náà sí kọ́yọ̀ sàkàwọ̀ bí ẹ pé ẹ ń di kódà nù sàárè yọ àyọ̀jú sí pé àdàmà lùkà àdàkà lùkà ló di tí ó lọ́mọ lọ́rùn tí ó máa sàn jẹ tómi lówó rẹ tó kópa wọn lé ayé tọ́ba ní nínú ẹja àdámọ̀ wọ́n gbé gbogbo ọ̀sán gbẹ̀ ní góòdì àti pépà wọ́n gbé gbóná wọn fi lẹ́yìn máa fi lẹ́gbẹ̀ẹ́ máa fi dán. kálọ̀ tọ́ba ayé wọ́n máa fi lọ lára wọ́n máa fi lọ lọ́sọ̀ lọ́mọ ìfìyà ó ti ẹ̀fẹ́ bá gbé rẹ̀ láàfá àfá àti wá kárẹ̀ ẹ̀fẹ́ alágbe alágbe permanent alágbe permanent ọgbẹ́ alágbe ló mọ̀ sí kí ewu ó ti kárẹ̀ ẹ̀fẹ́ rẹ̀ ọmọ bí alimẹ́ntìrì ni alimẹ́ntìrì làwọn alimọ̀ ájúlù ni ó àwọn ará amáka yẹn rí ìrìnàjò lọ Mẹdínà tí wọn ò ní lé mọ́ tí wọn ò ní

lọ́ba ti sọ́dọ̀ àfà ní ọba sàgbé lọ láàárọ̀ yóò kọ́ jẹ lọ yóò kó oṣù ní débi kan bó wá dọ̀sán yóò kó lọ yóò kó oúnjẹ lọ ọba wọ káfé yàtọ̀ ọba mójútó oúnjẹ tó wá jìbìlọ pọ̀ ní báyìí lọ́ọ́ da sínú abọ́ rẹ̀. ó ní lè gbà máa ń kọ ẹ́ polisi ni ọ̀dà pọ̀ bọ́sẹ̀ bà ní oúnjẹ kù ní ọ̀dà pọ̀ ọmọ ṣe láìsí ni àdàpọ̀ alimajiri alimajiri lọ́wọ́ àdìgbò sínú rà jù àwọn afárá bíi náà bí wọ́n ti máa pẹ́ra wọn náà máa ní ìrìn ní wọ́n pa wọn wọ́n sì jọ lóṣù wọ́n lọ mọ sàrà làwọn ọmọ jẹ sàrà ń tà wọn ta ni ọmọ jẹ sàrà ṣé ọwọ́ àgbègbè sí ayé ẹ̀rọ ìgbé sàrà lọ́ta máa jẹ lọ́wọ́ ọgbọ́n ọmọ sàrà bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn èyí tó jẹ́ parí rẹ̀ tó jẹ́ plenty òun náà ni mímọ ìrùsáàbìbò lè fọ́wọ́dọ̀ yáńjà tàtàlàmù من ضعف ضعفت بضاعته العلمية في أحكام الزكاة وغيرها من مرجيان káàdì kọ́ bẹ̀rù ọlọ́run kọ́ bẹ̀rù ọjọ́ ẹ̀san ntọ́ bá bẹ́ẹ̀ sọ ka ẹ̀sìn kọjá ntọ́ ọmọ tó yí ọtí tọ́ bá gbọ́ ọ sódà tó náà bá bẹ́ pé sáàkì lórí ẹ̀yọ́ lọ́sẹ̀ sáàkì lẹ́gbà mọ́gbọ́ ni ó gbé mo ti gbọ́ rí mọ́gbọ́ sí gbọ́ rí gbọ́ yá ọ̀tọ́rìtì ni ó kọ́ wá jẹ́ pé ní àwùjọ yìí ẹ̀ńtọ́ lẹ lẹ́ẹ̀mọ̀ síwájú kọ́ máa síwájú fáwọn yìí lẹ́ẹ̀mọ̀ ẹni kọ́ máa ṣe fásiwá fáwọn yìí tó bá dọ̀rọ̀ sàkáàtì ọ̀rọ̀ sàkáàtì rẹ̀ pé àwọn ọ̀rọ̀ míì wọnú ara wọn bẹ̀ wọ́n kò sí ìwọ̀n bí kọ́ka ló èbò tó bá wà lu èbò tó ọ̀rọ̀ àtẹ́sì fún àti àwọn àpá tí wọn bá bá dáadáa tí wọn mọ ìjìnlẹ̀ ìpìlẹ̀ mọ́tò wájú láwọn àpá àtọ́ mọ ìjìnlẹ̀ so ìwé ìgbóhùn yọ wà ní yọ wà ní kó wípé pé àlùmọ̀sọ́rù ya kúrò lè mẹ́ta ẹni tára bá ní níbi ń pa tí ọba ló gbẹ̀rẹ̀ ó sì lè jẹ́ ṣùgbọ́n débi ọba ti pa á mọ́ àmójú ìdí tí ó ti róúnjẹ ọgbọ́dọ̀ tó kú ẹran mọ́ nítorí bá ti jẹ́ translation báyẹn knowledge ẹni yẹn sí Arabic source ló ń translate wọ́n wá ń depend lórí understanding rẹ̀ yóò bá fi yé kò sí ìwọ̀n bẹ́ẹ̀ tí ọba rí church mi ọ̀dọ́ àti church mi ọgbọ́dọ̀ farabalẹ̀ láti lọ bí láti lọ kẹ́kọ̀ọ́ kú ọ lóòrùn iná kọ́ ọmọ pípìlì ìsìlámù dáadáa kọ́ ọmọ àwọn ìmọ̀ míì tó tó rọ̀ mọ́ nípa ọ̀túnlò fíkì ni kọ̀wáìdù fìkìyà ni ilmu náhù ni ilmu sọ́ọ̀fù ni ilmu bàlákà ni ilmu lẹ́kàdì tó rọ̀pọ̀ mọ́ lẹ́yìn òfin ọ̀fin yẹ́ àti òkúdébì kan ibi tó bọ́ bá ti mọ̀ tó jù lò lẹ́gbẹ́ ó ti máa bọ̀ sí lọ́wọ́ lọ́rọ̀ tó ń lẹ́rú òsì máa lóòfin máa ikọ́ yọkó fún ma béèrè ọwọ́ ẹlòmí kódà kó déjú ní ọ̀rẹ́ àmọ́yẹ gámẹ́ tí wọ́n béèrè kí ìsòfò mi ẹlòmí kódà máa wọn fẹ́mi júnior sí ní bá nítorí kó pegede ọjà bàbá kí ni bí rẹ lórí ìjọba yìí kí lọ ká lórí ìjọba yìí ọ̀rọ̀ ẹ̀sìn ní kálukú ọkàn kò rí ẹnu yọkàn máa sọ̀rọ̀ rẹpẹtẹ ẹ̀kọ́ máa gbọ́ nǹkan lọ́dọ̀ ẹ̀kọ́ àṣọ àrùn ẹ̀kọ́ líle wa ẹ̀rọ ẹlòmí ọmọ pa ìtàn rọ àwọn tọ̀bí tọ́jú pé àwòsọ lásán tí ò jọra wọn ìfọlọ́ ìfọ́ sàánú wa ẹ bá wọn pé òótọ́ ni ọjọ́ ẹ̀san bẹ wọ́n máa sọ́ra sí lórí àwọn nǹkan wọn yẹn so àfikẹ́bí ọlọ́run bẹ àti àánú rẹ̀ bẹ ọba tí aṣọ ìkọ́gba ní bàdà fún wa ìta bá ṣàtìsọ bẹ kọ́lọ́ sàánú dúpọ̀ fún wa ìyá fún wa yàtà ní ìwọ̀sọ̀rọ̀ bá àbí ìṣọ̀rọ̀ ìta bá sọ kó ṣe déédéé kọ́lọ́ fún balẹ̀ kọ̀ọ̀kan wáyé ọlọ́mọ so tí ọjọ́ ibi àwọn èèyàn máa ní àwòjútó ọjọ́ àjíǹde ó ti máa wà nínú ẹ̀kọ́ ọmọ láti ìgbà tó bá ti wà ní nọ́ọ̀sì tí ó fi jáde ní fásitì ìjọba náwó lórí nǹkan ní tí wọ́n náwó lórí ẹ̀sìn tó ṣe kí wọ́n náwó lórí ẹ̀sìn tó jẹ́ pé sẹ́kìn ń bá òjì lójú ẹ̀mí wọn tó mọ̀ wọ́n lẹ́nu kí nígbà gbogbo ọjọ́ mi dàgbà bá ti bẹ lẹ́nu láti lọ́jọ́ wájú ó fi dáa sí pẹ̀lú àwọn tí ọmọ ìdìbò wọn tí ọba ti sí yùn bí ìgbà náà fi gbà á lùkù ní o ọmọ tó yẹ pé ọmọ ọtí mímu ni ìmọ̀ ti tẹ́ yàtà àti báyìí ẹ bá rí bí bá sì ní ẹsẹ̀ lè ju ọmọ ìjọba dẹ̀ ná millions of naira billions of naira ló yẹ every year. àwọn ọmọ ọmọ ìtọ́jú pátá nìkan yóò wà nínú tó ń bá wọn bẹ̀rẹ̀ yóò fi pọ́tẹ́tì sọ ní yóò tẹ pàtàkì lóṣù tó yóò ṣèkún ọmọ ẹ̀kún sára yóò sì láwọn ìṣẹ́yìn tí wọ́n sì mọ̀ wọ́ra wọn bẹ̀ láì sí ìyá àdínkù náà ọmọ ìwúwo wọn ti gbé kalẹ̀ sílẹ̀ ẹgbẹ́ mùsùlùmá wọ́n lè tóbi twelve six tí wọ́n tó tẹ̀lé ra wọn wọ́n fẹ́ máa jó sí náà kò ní bẹ́ẹ̀ lè gbàgbé tí ó gbòdó ẹ̀ sọ̀rọ̀ tábà rí ìkan láàrin láàrin náà àwùjọ àwọn bẹ́ẹ̀ àwọn ìbátan gbogbo ìlú síra sọ ìmúra alẹ́ fún ọjọ́ ìgbà ìyá mọ̀ ọ̀nà ìdákun kó bí ọ pé kó ìmúra alẹ́ wá ọ dáa fọjọ́ náà ló sì dáa fún wa ọ̀nà àtòjọ́ náà kọ́ náà nù ìbẹ̀rẹ̀ ni a fi rọ̀ sí ìṣàkóso pẹ̀lú ìwé ọlọ́run lọ́la a bẹ̀rẹ̀ fún ọjọ́ náà sọ pé ìjà ká náà àbúrò wa ìjà ká náà sáré ọlọ́run tó fẹ́ràn. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم وانفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك ذكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أوالين منيبين ربنا تقبل توبتنا واغفر حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا